Ṣebí wọ́n ní lọ́jọ́ ikú erin oríṣiríṣi ọ̀bẹ la máa máa rí látàrí irú ẹran tí erin jẹ́, kí wá ni ká ti pe irú eléyìí? Àá ti í ṣèyí sí, irú etí wo ló ń gbọ́ irú eléyìí? Ìyàlẹ́nu ńlá gbáà ló jẹ́ wípé àwọn onítìátà Yorùbá kankan kò yọjú síbi ìsìnkú Súlè Súèbèbè bó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi awuyẹ ló ti wáyé lórí ikú olóògbé náà. Bí àwọn ọmọ ṣe ń sọ tiwọn ni ẹbí ń sọ tiẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ló gbé ìròyìn ipò yẹnu wípé níṣe ni àwọn mọ̀lẹ́bí kọ òkú arákùnrin náà ìyẹn olóògbé Dayọ̀ Adéwùnmí tí gbogbo èèyàn mọ̀ sí Súlè Suebebe tó jẹ́ àgbà òṣèré. Ohun ìyàlẹ́nu ló jẹ́ wípé àwọn onítìátà ẹgbẹ́ rẹ̀ kò yọjú síbi ètò ìsìnkú rẹ̀ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún un. Ṣé ìgbàgbọ́ ọ̀pọ̀ èèyàn ni wípé Ẹsẹ̀ kò ní gba èrò níbi ìsìnkú náà, pẹ̀lú bó ṣe jẹ́ pé àgbà òṣèré ni Sule Suebebe nígbà ayé rẹ̀ tó sì ti bá àwọn èèyàn ńlá lágbo òṣèré ṣiṣẹ́ pọ̀ dáadáa, àti pé àwọn onítìátà ẹgbẹ́ rẹ̀ yóò wá síbẹ̀ wọn yóò ṣètò ẹ̀yẹ ìkẹyìn tó yẹ fún un láti ṣe, bí àwọn orin èyí tí wọ́n máa ń ṣe fún àwọn tí wọ́n bá jẹ́ òṣèré tíátà pàápàá léyìí tí àwọn tí wọ́n jẹ́ òṣèré-máṣe tí wọ́n máa ń pè ní "artist night" ṣùgbọ́n tí kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Ó ṣeni láàánú wípé Alàgbà Mustafa Bakri, táwọn èèyàn mọ̀ sí Òtòlò nìkan ni eléré orí ìtàgé tó wà níbi ètò ìsìnkú bàbá Sule Suebebe. Nínú ọ̀rọ̀ ìkẹ́dùn rẹ̀, ó jẹ́rìí sí iṣẹ́ dáadáa tí Dayọ̀ Adéwùnmí ṣe, ó ní bó tilẹ̀ jẹ́ wípé olóògbé náà ní kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan, ṣùgbọ́n kò tó pé kí àwọn tí wọ́n jẹ́ òṣèré ẹgbẹ́ rẹ̀ máa yọjú síbi ètò ìsìnkú rẹ̀, ó ní à ń jà bíi kákúkọ. Ó ní nítorí pé kó tó di wípé òṣèrékùnrin náà papòdà ló ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn tó ṣẹ̀. Ó rọ àwọn ẹbí àti ìdílé olóògbé Dayọ̀ Adéwùnmí láti wà ní ìṣọ̀kan lẹ́yìn ikú rẹ̀. Ó ní ohun tó ṣẹlẹ̀ yìí ló mú àwọn èèyàn máa béèrè pé ṣé Suebebe kò gba ẹgbẹ́ onítìátà kankan láàyè ni àbí kò bá ẹgbẹ́ onítìátà kankan ṣe ni àbí kí ló lè fà á, kí ló ṣẹlẹ̀ tí kò fi sí aṣojú kankan láti ọ̀dọ̀ àwọn onítìátà. Bákan náà ló jẹ́ pé níbi ìsìnkú Suebebe tó wáyé nílùú Ìbàdàn lọ́jọ́ 21 oṣù kẹfà ọdún 2024 ni Wálé ti ṣàlàyé pé ìyá òun ti kọ òun lọ́mọ nítorí ibi òkú bàbá òun tóun yọjú sí. Tẹ́ ẹ bá gbàgbé Ọ̀kan lára àwọn ọmọ olóògbé náà, ìyẹn Wale Adéwùnmí sọ wípé ìyá òun ò gbọdọ̀ mọ̀ wípé òun wá síbi ìsìnkú bàbá òun látàrí pé bàbá náà kò ṣe dáadáa nígbà tó wà lórí ilẹ̀ alàyè. Ó ní nǹkan tí òun fẹ́ sọ òun ni wípé ìyá òun ní kété tó mọ̀ wípé òun wá Síbi ètò ìsìnkú bàbá òun ni ìyá náà sọ wípé òun ti kọ òun lọ́mọ nítorí pé ó ti kìlọ̀ wípé òun kò gbọdọ̀ wá látàrí pé bàbá náà kọ̀ kò ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bíi bàbá nígbà tó wà lórí ilẹ̀ alààyè. Ó ní nítorí òun wá síbi òkú bàbá yìí, ìyá ti kọ òun lọ́mọ, ṣùgbọ́n òun kò fẹ́ kí ọmọ òun kó hurú ìwà bẹ́ẹ̀, òun sì ń fẹ́ kí àwọn ọmọ rere gbẹ̀yìn òun. Nítorí ẹ̀ ni òun náà ṣe wáá gbẹ̀yìn bàbá òun wálé tẹ̀síwájú wípé ẹ wò ó òun àti bàbá òun kò já o kò sì sí àpọ̀ kankan láàrin wọn ó ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá kí wọ́n tó kú inú mi sì dùn pẹ̀lú ìpéjọpọ̀ òní yìí tí àwọn èèyàn wá ṣe fún wọn èyí ni ohun tí wálé tó jẹ́ àkọ́bí olóògbé súlè súèbìbí sọ bákan náà ó dúpẹ́ fún àdúrótì àti ìfẹ́ tí àwọn ẹbí olóògbé náà fi hàn sí àwọn ọmọ olóògbé àti olóògbé, gbajúgbajà òṣèré tíátà Dayọ̀ Adéwùnmí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Súlè Súèbèbè ni àwọn ọmọ àti ẹbí gbé wọ káalẹ̀ sùn nílùú Ìbàdàn ní agbègbè Ẹgbẹ́dá. Ètò ìsìnkú náà ló wáyé ní ilé ìjọsìn Àgbàlá Gabriel tó wà nílùú Ìbàdàn. Ìkéde ètò ìsìnkú náà wáyé nínú àtẹ̀jáde kan tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ fi léde, bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ń gbépòyẹnu wípé àwọn mọ̀lẹ́bí kọ òkú rẹ̀ sí ọwọ́ olùṣọ́-àgùntàn Àgbàlá Gabriel ṣùgbọ́n nínú ìwádìí tí ìkànnì Yorùbá Gidi TV ṣe fi hàn wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni ọ̀rọ̀ náà bó tilẹ̀ jẹ́ wípé olóògbé ọ̀hún ní agídí ọkàn bákan náà ló hu àwọn ìwà kòtọ́ nígbà tó wà lókè èèpẹ̀ tó sì ti tọrọ àforíjì akẹgbẹ́ rẹ̀ nínú iṣẹ́ tíátà Kúnlé Afọ́d náà tún kéde ètò ìsìnkú ọ̀hún lójú òpó Instagram rẹ̀ ṣùgbọ́n tí gbogbo wọn kọ̀ tí wọn ò wá. Tí ẹ bá gbàgbé, ọjọ́ 12 oṣù kẹfà ọdún yìí ni Sule Suebebe jáde láyé lẹ́yìn àìsàn kan tó ti ń bá a fínra fún ọjọ́ pípẹ́. Lẹ́yìn ikú rẹ̀ ọ̀hún ni Pásítọ̀ Adémọ́lá Amúsàn tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àgbàlá Gabriel kéde rẹ̀. Ṣáájú ikú Sule Suebebe ni Àgbàlá Gabriel ti kọ́kọ́ ń ṣètọ́jú rẹ̀ tó sì gbìyànjú láti gbé ìrànlọ́wọ́ dìde fún un kí Súlè Suebebe tó kú, ló ti sọ nínú fídíò kan pé òun gbé ìgbé ayé àgbèrè nígbà èwe tí òun sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò tọ́ àti wípé òun ti ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Bákan náà ló tọrọ àforíjì. Olóògbé náà jẹ́ ọ̀kan gbòógì lára àwọn òṣèré tó gbé tíátà ilẹ̀ Yorùbá lárugẹ àti lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni ọdún mẹ́rìndínláàádọ́rin ni Suebebe kí ọlọ́jọ́ tó dé ṣùgbọ́n ó jẹ́ ohun tó dùnni tó sì bani lọ́kàn jẹ́ tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa sọ̀rọ̀ kòyẹ́nu wípé báwo nirú òṣèrékùnrin bẹ́ẹ̀ yóò ṣe dolóògbé tí kò sì ní sí ẹnìkankan tàbí aṣojú láti ẹ̀ka òṣèré tó máa wá síbi ètò ìsìnkú náà, ohun tó fà á tírú eléyìí fi rí bẹ́ẹ̀ òun ni kò hàn sí ẹ̀dá Ọlọ́run kankan